خير لك الجبل وطلع علينا كالشمس فضيلة الشيخ الذي كرمه وجلله ربه الله بالعلوم ما شاء الله والأعمال ما شاء الله والنظام ما شاء الله kama alamana alamatu ilori akí bàbá wa tí wọ́n wọlé. Adamallahu ayatahu. Bàbá wa gba gbajàbí àmì là. Adamallahu ayatahu. Olórí. ń sọ̀rọ̀ nípa ìbílẹ̀ márùn náà ni gbogbo ìbílẹ̀ tó wà lẹ́kọ̀ọ́ ọba àgbàwọ̀jà bíi àmìlà àwọn ni ọlọ́run fi pọ́n lé. fàáhàlà wà sẹ́lẹ̀. kíkí tí a ń kí ni nítorí pé ìjòkó yìí tóbi. yàtò yóò. wọ́n fi lo ayé wọn. amiina. bàbá wa gba irishad wọ́n ní àfa àwọn ọ̀dọ́ wàá ti di pé ó ta lẹ́nu tó bá ti di bàbá akramakumullah bàbá ní olólùfẹ́ àwọn ọ̀dọ́. olólùfẹ́ àwọn ọ̀dọ́. afárá wọn dọ̀ ẹ̀ ẹ́ má ṣe àwọn olólùfẹ́ tó tó dandan lè fún bàbá. bisimilahi rahman rahim. لم نشرح لك صدرك ووضعنا أنت وزرك الذي أنقل ظهرك ورفعنا لك ذكرك فإن معك مصر يسر إن معك مصر يسر فإذا فرغت فانصر وإلى ربك فارغب سلامي مزاج تدبر إلى المروءة وأزدهار إلى أهلي سعادة وابتسام على إلى أهلي سعادة وابتسام اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق الله والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم الله صلاة تنجينا بها من جميع الأهوال والآفات الله الله وتقضي لنا بها جميع الحاجات الله وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات صلى الله عليه وسلم وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات اللهم صل صلاة كاملة وسلم سلاما تامة على سيدنا محمد صلى الله عليه وسلم الذي تنهل به الأنقل وتنفرد به الكرب وتقضى به الحوائج صلى الله وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الجمام بوجهه الكريم وعلى آله حق قدره ومقدار العظيم اللهم صل وسلم على عين رحمة ربانية ولياقتة المتحققة الحائطة الله بمركز الفهوم والمعاني ونور الاكوان المتكونة الادبي صاحب الحق رباني المركز طيب صلى الله عليه وسلم الارباء المالئه لكل متعارض من البحور والاواني ونور كلامع الذي ملأت به كونك الحائطة بأمكنة المكان اللهم صل وسلم على عين الحق التي تتجلى منها عروش الحقائق الله. عين المعارف الأكوان سراد كتاب الأسكان اللهم صل وسلم صلى الله عليه وسلم على طلحة الحق بالحق كنز الأعظم إفادتك منك إليك إحاطة نور متلسمي صلى الله عليه وعلى آله صلاة تعرفنا بها إياه إن الله وملائكته يصلون على النبي يا sàlù alayhi wasalimu tẹsílímà àti kẹ́ àtàlàlà àtọ̀dọ̀lọ́. àtọ̀dọ̀lọ́. voice on stage. àti kẹ́ àtọ̀làlà àtọ̀dọ̀lọ́. àtọ̀dọ̀lọ́. kọlábà síwájú ẹ̀dá Muhammad. pélékè afọlọ́wọ́ àfi gbẹlọ́wọ́ àfi títóbi tìbìyàn. Bá pariwo ṣéèkù sọ̀lá ti lẹ́ẹ̀kan náà ṣé. Adama Allahu ayatahu. Bó o bá rí àwọn tí wọ́n tóbi tí wọ́n tóbi wàá rí ká máa sábà rìn ní méjì méjì. Nígbà tí Asanu lè sùn ní wọlé bọ̀, tá a kí ànábì. Sallallahu alaihi الله نراقبكما بكل تبجل وتكرم الله فأهلا وسهلا ومرحبا بحضوركما على تحية لعلماء فرقوا nígbà tí wọ́n kí ànábì yàtọ̀ àgbà tí wọ́n yin Gigante, Deus. ibi táwa tí wọ́n bí yín ibi tí wọ́n fi ń ṣe láàrin náà lẹ́tọ́ tún ṣe yìí. àwa Ibrahim asanu usudi aláwọ̀ yóò bàjẹ́. wọ́n yà bí lọ. àfa àgbà aláwọ̀ ṣe kàràbà tó tóbi fún. mo jáde wọ́n àfa kó mọ́ṣáláṣí wọ́n sì wọ́ mọ́ṣáláṣí náà kó gbọ́dọ̀ kan yóò wá nábìlẹ̀ kánà kí n gbọ́. àwọn yàrá wọn máa béèrè pé what have you done? What achieved? What is what I lára ẹ̀ wá pè é náà fà ó yẹ ká kọ́lá òun so àwọn kàràmátù kọ́má tó ṣe ayé rẹ̀ táyé òfin gbà pé àfa eléyìí àwọn aránṣẹ́ mọ̀lẹ́ aránṣẹ́ kékeré lọ èyí tẹ̀ ti tú lánàá èyí tẹ̀ ti dè ọlọ́run abẹ́ kó máa gbọ́ wáyé kó máa gbà ṣiṣẹ́ o mọ̀lẹ́ aránṣẹ́ kọ́lá òun mẹsàn-án tì. ẹ̀sìn ọlọ́run sọlá òdì ẹni tí tún ẹ̀sìn ṣe. wọ́n wọ́n fọ ẹ̀rọ ti rí orin kó ta ó ta ó ta ó ta ọ̀nà àdàmísà òdì. àdàmọ́lá ayé àtò. ọlọ́run pé eré síbi tẹ́ ẹ wà yẹn ọlọ́run ṣe dáadáa yẹn fún yín abẹ́lẹ́ òun ìlànà àmàmì ìlànà àmàmì ọ̀dàdà ìlànà ìlànà. bàbá àgbà nígbà tí mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan àbá àkàtúntà pé gbogbo Lagos State àti àbá àkàtúntà pé ìbílẹ̀ Lagos State ń jẹ́ bẹ́ẹ̀ jẹ́ kí n ṣàlàyé rẹ̀ bàbá wa bàbá jàbí àbílà àyètò àdínú ìbílẹ̀ wọ́n pè ní island ìkẹjà wájà dàgbọ̀ ìkẹjà island nìyẹn bí tó tẹ̀lé òun ni Badagry àyètò tẹ̀lé òun náà ni ìbò àfà Ìkòròdú. Cross Island ó bí ìwọlé àfáàgbà àwọn awádìí kan wà tàkì ìrùn àwọn tí wọn máa ń lò pé ògbóná ti dáná tó lé lẹ́nu ìgbín gbogbo ìgbín ìgbín tí wàá jẹ́ àbáṣọláàtì ìgbín tí wàá jẹ́ ògbóná gbòǹgbò ti dáná lẹ́nu kìnìún wọn ní àwọn kìnìún náà ti fẹ́ yà ìyàkúyà ní ìsìn ní AOAU kìnìún yà ẹnìkan. Bashir àwọn eléyìí ní látàlẹ́ nu kìnìún ní tó gbé ibi tára bá gbé kàn sí yàkáyé mọ̀ pé wọ́n gbé síbẹ̀. Adekuro ní kọ́ lóyún síbẹ̀ èèyàn kọ́ hmm. one thousand dollars. Ẹ̀sìn tó rẹ̀ owó owó kékeré ni wà. Ibẹ̀ ìtúlẹ̀ dí. Naam naam. Bẹ́ẹ̀ni o ti jí o, ah, ah mo ti kí wọn mo ti wàláhì mo ti kí wọn. bàbá àgbọ̀nrín la rí mo ti kí yín aláwọ̀ dákun kó tó bàbá kí yín dáadáa gbogbo àtúfà nítorí pé àfà nínú ọmọ àfà nínú tó o bá ti fojú kéré àwọn àlùfáà ó ni mo kí ẹ dákun nítorí Ọlọ́run bí bá wa bàjẹ́bí àmìlà tí mo ti kí mọ̀ lára ìyá sàláàtì mo kí àwọn àgbàdàsíwá òtí ní sàlá òtí ògo tó pé one thousand gig ó wá fún no network failure hmm. tí bá ti kírun yìí mo ti kí àfa àgbà alibàtẹ́ẹ̀dì àwọn làbá òtí wọn bá tó kùtù wọn bá ti wá wọlé àmà kí wọn aláwọ̀ wọn náà nàbì ìnáwó tá a jọ kó yìí hmm. eh, gbọ́dọ̀ padà nàbì khayraati láàrin rẹ̀ oore kúkú háyà. Rasulullah. a máa lọ bí àdúrà bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan náà tó bá wojú aago rẹ̀ wà bí aago náà ó ti ó ti fara súnmà kọ́lá lè wá tùdù náà sì wí dáa innani anfasu shay'in fil wujud time talks only I am the most precious. Ṣùgbọ́n kí a tó ṣe àdúrà ìwọlé oríṣiríṣi ni àwọn ìwọlé táwọn yẹn máa ń wọlé nínú ayé tí àwọn nǹkan bá ń bọ̀ gbogbo re gbogbo àlùbáríkà tàṣẹ tàṣẹ ni wọ́n máa ń rìn wọ́n pariwo kábíyèsí o. kábíyèsí o. His Royal Majesty ọba àwọn ọ̀dọ́ ọba Jimoh Oyètúnjí. Ọláyẹmí Lukman Gbadewọ̀ ló ti ìlú ọ̀rẹ́ rẹ̀ lọ́gbà gbaniwo ṣéèkù. Ṣéèkù. Gbogbo àwọn àlùfáà wọ́n kí orí adé. Gbogbo àwọn àlùfáà wọ́n kí orí adé. Ẹni tó ní àṣẹ tó ní oore tí wọ́n máa ń tú tí wọ́n máa ń tè tí wọ́n máa ń gbé ẹsẹ̀ lé àwọn ni wọ́n wọlé yìí ọba tó wọlé tó kọ́ lédè ládéwọ̀lú ti ìlú Arárọ̀mí. alámúná ṣìlá omi nìkan lọ́nà kẹ́mú kábíyèsí nítorí pé mùsùlùmí tó nígbàgbọ́ nínú ọlọ́run ni bàbá bàbá wa gbádẹ́wàlú alámúnáṣírá ló ti di fún wa. bisimilahi rahman rahim alámúnáṣírá alákàsọ́dẹ̀rẹ́kà wà wà lọ́dọ̀ àkà ìzìlẹ̀ alẹ́ni àkọ́dà fọ́nrà wà rafa'na laka dhikrak fa inna ma'al usri yusra. إنما العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب Ọlọ́run abẹ́ kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kí rúkẹ́ kí ó dókì ní kọ́pẹ́ àṣẹ kó tẹ̀lé pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ kíkí tó tọ́. bàbá gbajàbí ànílà olórí gbogbo àfa nílùú èkó yáyá. àwọn aláwọ̀ alátẹ̀lẹ̀. níbù níro lápá òkè lápá àṣàlẹ̀ ibi tẹ́kọ̀ọ́ kọ́ sí bàbá gbajàbí ànílà wọ́n ní ká máa kí kábíyèsí wípé kí wọ́n máa wọlé kí wọ́n máa rọra. àwọn yẹn máa tí wọ́n lọ kí kábíyèsí abẹ́ kí wọ́n jòkó kí á ṣe àdúrà bẹ̀rẹ̀ ètò náà ti bẹ̀rẹ̀ náà nìyẹn. 一起前进。 kó bá ṣe bẹ́ẹ̀ ẹ̀sìn náà nílẹ̀ kan náà. a máa sí orí ètò tó ṣùgbọ́n ká tó débẹ̀ mo sọ lẹ́ẹ̀kan we are well organized from what we have learned is to put everything in order. apá abẹ̀yẹ nítorí ọlọ́run gbogbo ọkùnrin tó bá jòkó lọ́wọ́ ẹ̀yìn ẹ̀ iṣẹ́ ní ẹ̀yìn ẹ wájú báyìí ìjókòó apá bí yóò máa jẹ́ ìjókòó àwọn ọkùnrin èyí tá a gbà wọ́n pọ̀ níbi kíkí wọn a wà lọ sí ọ̀dọ̀ afa salati o wà pariwo seihu seihu wọ́n bá wa sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó tóbi ọ̀rọ̀ olówó iyebíye lérí ìjókòó ẹni tó tóbi mọ̀nàmẹ́ asheikh Ibrahim. Abdul Qadir inda salati o oh, pariwo seku dáadáa. Seku. Bọ́dọ̀ wọn ni àlọ́. Ṣé ayò fi أسماؤك ولا إله غيرك الله إنه من سليمان وإنه بسم الله مجراها ومرساها إن ربي لغفور رحيم آمين اللهم صل على سيدنا محمد وتي وباسي على alihi wa tànà Muhammad tó sì fẹ́ bá nábì wọlé ọlá wọlé ọlá. sallallahu alayhi wa sallam. yorùbá nábì kí ìbànújẹ́ ara rẹ̀ ń fò lọ. wọ́n ti lọ wọ́n ah, ti lọ má gbájú náà. àṣàlátù tí mò ń ké yìí wọ́n mọ bẹ́ẹ̀ ní àánú ọlọ́run tí ó ju tẹgbẹ́ lọ tẹ ọwọ́ rẹ méjèèjì kó wọn wo láti lẹ́mẹ̀. ẹni ní òun ṣe é ṣeré ẹni ò ní òun ṣe kì í ṣe nǹkan mí ta lóore. ìjì àbá torí ẹ̀sà ìsúnú oníjó ń kùn ìjọba torí ẹgbà ọ̀rẹ́ náà ni ohun ẹ̀rọjú fálùmù mo ti kọjá bẹ́ẹ̀ nu ayé. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم صلاة تنجينا بها من جميع الأهوال والآفات آمين وتقضي بها جميع الآيات آمين وتطهرنا بها من جميع السيئات آمين وترفعنا بها عندك أعلى الدرجات آمين وتبلغنا بها أقصى الغايات آمين من جميع خيرات في الحياة وبعد الممات آمين اللهم اجعل ما أشاء موافقا لمن تشاء تيلا يسير ما أشاء مخلفا لما تشاء وما أعطى أشاء خلاف ما الله يشاء لو جاد العبد وشاء من كان إلا من تشاء فلتم بنا وسيدنا أحمد البدوي وسيدنا أحمد yẹn bẹ́ẹ̀ lọ. ọlọ́run sọ pé Allah bí a bá dojú iṣẹ́ àfikún ṣiṣẹ́ má fọ ìwé ní ogún ju ogún lọ. bó bá wò pé ẹjọ́ pàdé níbí yìí òwò arẹ́ni ti ń ṣeré ìwọ náà wá ń ṣeré tó bá dénúlé wàá padà mọ́ kó sọ̀kan nù ìwọ má ṣeré wọ dẹ̀ má wòjọ wọ́n láàrin bá ṣe yìí alifu àkọ́kọ́ já amúhùnlá ọlọ́run tó bá fi àṣẹ sí bá ń ṣe yìí. àmín. bí mo ti bẹ́ bẹ́ẹ̀ òun náà ni mo ṣàjà. àdúrà tọ́lọ́wọ̀ nígbà yìí ò ní rántí ṣe. وما نصيب الدعاء لم يحرم الإجابة wọ́n bá ti mú ẹ̀sà dùn à dandan ní fọlọ́n gbà ọlọ́run kórìíra kí ẹ̀ náwó sí i kó wá dá ọwọ́ náà padà ló fi fò. yàrá ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun náà ni yàrá a gbé yòbó ni ọlọ́run ní ìtajà ẹlẹ́hàn ẹlẹ́hàn tó bá ń pàtẹ ni o tí o bá ń pàtẹ ọjà owó dọ̀jọ̀ òkúta ni. ọlọ́run dá mi ó yí mi ó sì gbọdọ̀ ṣàánú mi àkókò yìí mọ́. àtọ́lọ́wọ́ àtọ́lọ́sí náà sọ̀rọ̀ sókè báyìí. dúpẹ́dúpẹ́ yìí kò sẹ́ni tí ò jálu kò sẹ́ni tí ó kàn pákéjì kan jura wọn lọ. pákéjì jura wọn lọ. bila tó tọrọ àdúrà. wọn ní ọlọ́pàá mọ́dúà yìí lọ ní àṣẹ eh, ọlọ́wọ́ ní ní àṣẹ kankan tó fẹ́ mọ́dúà lọ. àwọn aṣọ dábàá. àwọn ẹ̀dá ló mú wa pé bùkátà tó gbé wá bá mi yìí jẹ́ wọlé àdúrà mi lọ. bùkátà tó gbé wá bá mi yìí jẹ́ wọlé agbára mi lọ. àmọ́ tọ́lọ́wọ́ wípé ìsáyẹ́mọ́. فإنما يقول له كن قولة فيكون ìtọ́ bá ti mọ̀ pé yóò máa ṣe yóò máa ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ni bùkátà tiẹ̀ náà tó bá wà ní èsì yóò máa làágùn. bọ́kà yóò tó bá ń lo kírìmù kò ní ṣiṣẹ́ ọba tó ní. kí inú tètè ní fíìmù pẹ́ freedom ni oh, látúlẹ̀ tó lọ bí tó kàn. bó bá ti láyé tó o bá tó bá tó bá tó o bá ti rí nǹkan bí mú ọ bí sí wọn náà wá nǹkan tó máa kí pẹ́ bí sí. má lẹ́sìn ara ẹ̀ jù àti pé gbogbo ìgbà wọn kàn máa ń bọ̀ ọ́ lé ní o ní kàṣẹ́ nígbà tẹ̀sí jẹnẹrétọ̀ ẹni ẹ̀kọ́ ní òkú omi tá a fi sí i á ṣe lè wá wáyé gbogbo gbà. àmọ́ sáájú kí n tó sọ ọ̀rọ̀ kan sí méjì ìkí gbogbo àwọn ìlànà ọlọ́run ti bẹ ní kalẹ̀ kí n sì ṣàdúrà. olùkùtì ṣe mú lọ́nà àjà yìí sí bàbá ti ti gómìnà bùjì sí kò báyà ṣe rárá. ti ẹ̀kọ́ ọ̀nù ó dẹ̀ máa lọ yẹ. màtá ọjọ́ wọn lọ wá. tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn náà á sì wọ́n a máa ń mọ̀kùn wọ́n á sì wọ́n a tún a máa kùn. jọmọ bọ nínú ọ̀rọ̀ àfa gbogbo gbà wọ́n á máa wọ ṣáàtì jáde tó bá kọ ẹ mọ́kó gbà bọ́ọ̀lù ó sì dìfẹ́ndà rẹ̀. síta bá wà lóun sọ nígbà wọn ni àbí èbó gbogbo àwọn kan máa wọ jẹ́sìkì sáwọn àyọkùn bẹ́ẹ̀ kò wọ́n tà mọ́. àwọn tàwọn ayé ti kó báwọn àti sàrámù kan báyìí ó lọ sí kínú nù. ìkòwò di ìkòwò mi ní àdìgbé nípa màsàkó. mo kí bàbá wa bá ti wà tipẹ́tipẹ́ àwa ti mọ̀ wá láti ọdún tá tẹ̀lé mọ̀ àgbàwò home ṣàtúnláì sàrà ti wá sí ọ̀dọ̀ bàbá wa jẹ́ kí ló dára ni mo ti kọ́kọ́ bá bàbá yìí pàdé. ojú ọ̀rọ̀. wòle kum ní àdáyọ wọn àti àná bàbá yìí wọn ní àníyàn dáadáa bàbá ṣe amẹ́nà tíjà ní bàtàbí àníyàn Abdul ọ̀ọ́ bàbá tó bí Abdul Rasheed àpá ọ̀pọ̀ wòle wà jẹ́ fún yín lálẹ́. ayé tuntun mú yá àlọ́. ẹ jẹ́ bá dá màsíkì mọ́ wọlé kí n torí àkókò àmọ́ wọn ló dé ànábì yẹn ò gbọ́dọ̀ kánjú ń bẹ̀ láhàdùn wàlà ní àyà wọ́n ṣe wọ́n ṣe bẹ́ẹ̀ de tiẹ̀ lọ́sàn-án ó tún ṣe lóru kí ló ń kánjú bí wọ́n dé ànábì sí bùtùkú ní ọ̀nù. kò kì í ọlọ́mọba kì í dúbà yọ àmà olórí láti ní gbogbo Lagos state. tó bá lọ já fa ọ̀nà àwọn eléyìí ló wà òní bàjẹ́ fún yín. mo fi bàbá aṣípù mọ́mọ́ ẹ̀kọ́ bàbá ìbàdàn bàbá ní tí a bá ń wọ́n wà rẹ̀ ni ìwà bàbá ìbọn ṣe ń kọ́ lẹ̀ wọ́n á fi fọdí láti ṣe ìṣó rẹ̀ wọ́n sì dín kò lóde má bí mọ́ sábì fọdí láti ṣe ìmẹ̀ àbí lọ́dọ̀ lẹ́sẹ̀ sàmì náà wọ́n fi fọdí láti ṣe ìsìn. mo bàbá wa mudiru magas. adamallahu hayatahu. gbogbo ajá. olólùfẹ́ bàbá mi dáadáa ni wọ́n kò sì síbi náà ti rí wa tún èfún wa níwọ̀ ọlọ́run ní balada yín jẹ́. ọ̀làdá ìlànà ìlọ́gbọ̀n. ọ̀làdá. àwọn tiẹ̀ náà lè afa wọn. àwọn náà sọ ẹ̀san ní gbogbo nǹkan ọlọ́wọ́ ẹ̀dá yẹ ẹ̀san jiyàn bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ ẹ̀dá ikú jiyàn mo kí mo kí àfa wa gáálí ẹ̀kúṣẹ́. àsìkò àgbàgídádì mo kí bàbá ọlọ́mọ tuntun mo kí mo kí ń wọlé fọ́. أدام الله عليكم حييتكم يا أهل المالك من أجل الله صاحب البيان والتبيان أدام الله عليكم sẹ́yìn tí a lọ pẹ́ lọ́wọ́ sí wàá pẹ́ ọlọ́dẹ ó wá létí dé orí kò lè má gbọ́wọ́ ẹlòmí àwọn ọmọdé ni tí wọ́n náà bá dé yìí ojú bẹ́ẹ̀ lọ ìwọ̀n bá ní kíyàn sọ lánàá ayi ní ọmọ sẹ̀tì bí wùlá ayẹyẹ fúlú náà níjà náà ẹni tí o ti yọ tí ìran kùn ebi ní o pa mọ́nàmọ́ná rẹ̀ kú. tásọ̀ rẹ bá ti yọ gẹ́gọ́ ju wọn ní tètè sánú rẹ̀ àdìmọ́ràn ní pákéjì àwọn tó ń jẹ́ kó níwọ̀n gbogbo ìgbà ló máa ń ní stáàsì kó náà sì máa pé kò dáa fún mo kí yín mo kí àwọn àgbà tó ti wà ní nẹ́tíwọ̀kì ti pẹ́ ah, mọ̀lá aṣáájú wọn ṣeré débi tó dé yìí kó kàn á mọ̀ pé bóyá ẹ̀jọ́ ń ṣiṣẹ́ àgbèrò àjì lásán kó á mọ̀ fojú di àǹfà ni bàbá tó bí wọn. bàbá rẹ̀ ṣe. àbùdá rọ̀ sí ibi ìtàkà ìlànà. ẹ ìnájà warawara ọba mi ò ní ṣe ní iṣẹ́ kú fún àtẹ̀ríṣẹ́ ẹ bá ṣe ámìnà lára ẹ̀dá lóbìnrin lẹ́ni obìnrin alábàkà ní tó bá dọ̀la àkàrà sí àbúrò mi báyìí. ẹ jẹ́ kí wọ́n sáyẹ̀ ẹ jẹ́ kí wọ́n jòkó kí àwọn èèyàn wa náà kí wọ́n jòkó torí ọlọ́run kí ìjòkó náà kó farabalẹ̀. ó farabalẹ̀. ẹ jẹ́ kí ìjòkó yẹn fi ẹyẹ lẹ́tọ̀ọ́ máa fi wọ́n sí àyè ó ṣe bí olówó ṣe bí ọba ó ṣe àfa àti samari mahusnu rijalu lahum bi husni tani mò ń fẹlẹ yìí kí kí máa ṣe ní kamankobo alhaji agba asheikh saadallah kisiha magbar wa sheikh di CEO asaada travels and tours ọlọ́run kò jọ má jẹ́ ó bàjẹ́ ẹ bá a ṣe ámì náà ni níbo mi ta bá pàdé nu yín á fún yín ní bílì wọn bá sọ̀rọ̀ láti jẹ́ oyè wa pé bílì kan mọ́kà ni àbí wúrà yẹ ọ̀kan yóò wà nábì yẹ ọ̀kan náà. iná tẹ̀ iná fún mọ́kà ni lọ́dọ̀ àwọn aṣọ àdánlà ó ní dì kan lọ́dọ̀ ìṣáàdì kẹ́ kò gbọ́dọ̀ pọ̀ jù bẹ́ẹ̀ ọ̀bá sọ̀rọ̀ àdánlà iná tẹ̀ iná ó ní dì kan. before. mo fi mọ̀lánà ṣẹ́kù ṣàzẹ́nì àṣìbúnàlá láìdá ìlàlá ṣàzálẹ̀ láìdá ìlàlá ṣàzálẹ̀. àyẹ̀wò ẹ̀dẹ́gbẹ̀lẹ̀ kẹ́nà bísíkìtì àìkúrú wà máa fún mọ̀lánà ṣẹ́kù ṣàzẹ́nì. bísíkìtì àìkúrú wà máa fún mọ̀lánà ṣẹ́kù ṣàzẹ́nì. tí mo kí lọ́ba àgbà sàrẹ́dẹ́là kíkí tó yọ mọ́kà oríkóríire ni. kíkí tó yọ mọ́kà. àsìkí bẹ̀rẹ̀ lọ́dọ̀ ṣẹ́kíyù ọ̀dọ̀ sẹ̀yìndò láti gbà ní ẹgbẹ́ sàrẹ́dẹ́là oníkọ́mọ́ pé mọ́kà bẹ̀. o tara rẹ ọba sàrẹ́dẹ́là ilẹ̀ àmàmì. mo kí afáàgbà afáàgbà ìjókòó wọn títóbi wọn mọ̀lánà àṣẹ rabi abdulmaliki. àdáwọ̀ dáyọ̀ الشيخ محمد الأول التبياني مكان الشيخ رحب بكم بكل تبجل tún lọ sókè mi. torí pé alájìdá ọkọ ayídà wọ́n bọ̀ lẹ́ni pé jáde yìí two hundred thousand naira nítorí pé ẹlòmíràn pariwo a béèrè pé tó o bá kọ́ hundred thousand dání tó o bá ti yọ one thousand bẹ́ẹ̀ wọ́n náà ti yẹ yà. ajá a máa yẹ látọ̀dọ̀ yín lẹ́ẹ̀kan náà nínú two hundred thousand eré lẹ́yìn fúnra yín fẹ́ fi lẹ̀ lírú ẹ̀ ní làwọn yẹn bá bá yẹn jáde jáde ìjáde kọ́nu jáde ó fẹ́ pọ́n ẹ olóyè lé o sì fẹ́ bá fowó gbowó rẹ̀ kábàbà pẹ́ lórí ìdúró. sọlásẹtì fifty thousand naira òun dà. ẹ̀yọ̀ kẹ́nìkan dúró tìbí náà wọlé tó. ẹ wọ bí ebi ò Account number. Ẹbí òbí lọ òde gbígbà pé a padà ṣe é lè gbà. Ọdún ìmọ̀ nìyẹn. Elétò kan tó wá ní wọ́n tì í níbí. Ọdún ìmọ̀ nìyẹn. Lórí ìdúró náà ni wọ́n ti tẹ̀ sí. Wọ́n máa tẹ̀ sójú ẹ̀. Account number Elshad. Ṣètò ẹ̀. Ó yá. Lẹ́yìn náà, nínú àwọn èèyàn tí wọ́n dúró, kí a má fi yẹn máa dá ètò dúró, ó yá sílá. Bí two hundred ló ṣe pé. A ti ní fifty thousand, ó kú bọ̀dọ̀ kìíní àti náà oya oya oya àti <laughs> ní fifty lọ́dọ̀ ya olóyè lọ́dọ̀ bọ̀dọ̀ kìíní lórí tarif bẹ́ẹ̀ lórí o kì í ṣòwò oyè o ẹ má ṣe mistake ẹ má tẹ̀ pọ̀ lẹ́yìn pé a ti jáde dé báyìí two hundred thousand naira ó yá tẹ́lẹ̀ ní kejì àdẹ́sọ́ni ọ̀pọ̀lọpọ̀ yìí lè fifty thousand only hundred. Alimalu. Lọ́dà tí yín twenty thousand ó ní one twenty. Lọ́dà tí yín na five thousand ó ní one twenty five. One hundred and twenty. Fifty thousand ti yáyí rẹ̀ kì í ṣe transfer. Ó ní one twenty five. One twenty five tí ó sì dé. Na èlò ka two thousand naira ah. ó ní one twenty seven. One twenty seven. Ó yẹ kó dà. Oku seventy. One twenty-seven. Only one hundred and twenty-eight thousand. Wọ́n ní kú fọlọ́n tóbi. Oku seventy-two. Tálọ́ kú One hundred and twenty-eight thousand. Oku seventy-two. Five thousand rẹ̀ eh? one twenty-eight láwà. Ó one thirty-three. One thirty-three. One hundred and thirty-three thousand. Oku sixty-seven. Ẹ jọ jẹ́ kí aláàtì yẹn máa dọ́dọ̀ wa lẹ́ẹ̀kan náà. tí a rí ká máa kọ̀nfàmù ẹ̀ àyè gba ọ́dí ọmọ nìyí o. wọ́n ti ṣe. wọ́n ti ṣe fifty thousand ó ti wọlé àkọ́kọ́ nìyẹn ó kù twenty promise. Hey. transfer promise oní one share. yẹn one hundred and thirty two thousand naira masha allah one thirty two ìyẹn náà ti wọlé sixty seven twenty thousand ẹ̀ confam ẹ̀ one hundred and thirty two alága ẹ̀rọ ti máa ní kẹ́ one thirty two ni ẹ fi owó eighteen thousand àbí tí ó fi pé one fifty ẹ fi kún lẹ́ẹ̀kan náà kí n ṣàdúrà. ẹ fi lọ dẹ́kọ̀ ná. wọ́n ní wọ́n máa pé two hundred lórí ìdúró yìí bàbá wa owó five thousand ọlẹ́ ṣéwù ọlọ́run bá kú wa one hundred and yẹ kó pé two hundred owó yẹn yóò jẹ kẹ́lí fúnra yín dúró lórí dúró kò sì dá kiri wọ́n dá bí dúró one hundred and thirty two thousand ìtẹ̀láyé ó kù sixty eight thousand naira kí ló fẹ́ ṣe lórí ẹ̀ e? mm. eh, sixty eight thousand naira. gbogbo àwọn bàjẹ́ fifty thousand yẹn àsìfẹ́ kásìkò yẹn kó bàjẹ́ kí wọ́n lọ jòkó ẹ̀ wọ́n ṣe lẹ́ẹ̀kan náà ó wá dún àwọn lẹ́ẹ̀kan náà ó wá dún àwọn ọlọ́run má jẹ́ kí aburú five thousand tí bàbá wa yí rè é bisimilá gbogbo wa lẹ́ẹ̀kan náà ó wá dún àwọn. ó wá dún àwọn aláàbí wa kọ́tà náà sí ìsú ọlọ́run má jẹ́ kí aburú kíkàrà ẹ̀ bàjẹ́ wọ́n náà wọ́n náà wọ́n náà wọ́n náà wọ́n náà wọ́n náà ṣe kankan náà bàbá bóyá. náà bàbá ìyá wa lórí mi ò fẹ́ dá ọ lórí dúró púpọ̀ ẹ jẹ́ kí n ṣe five hundred thousand owó ìjáde oyè kì í ṣe owó oyè torí owó oyè wọn ò lè jẹ́ five hundred ọlọ́run ní jẹ́ àṣòfò láyé wọ́n ní fifty thousand naira látọ̀dọ̀ olórí fifty thousand ẹjọ́ afa kan jọba mi lọ sọ́dọ̀ àbáwá ìpínlẹ̀ lórí ọ̀rọ̀ alájà wa ìjáde oyè wa kẹ́ni ká bá mi gba owó two hundred thousand wa lọ́dọ̀ wọn lẹ́ẹ̀kan náà kẹ́ni ká bá mi lọ bẹ̀ ọmọ mi ò fẹ́ kó tún pẹ́ tù mí lórí ìtàlájà kẹ́ni ká lọ bẹ̀ àlífà ẹ̀ lọ ẹ̀ lọ sọ́dọ̀ àbáwá ìpínlẹ̀. bàbá àbílẹ̀ hundred thousand. àgbà ó jẹ́ one hundred and fifty thousand. aláàjì wa kọ́lá láti Abuja, hundred thousand. kẹ́ni kan lọ ṣe transfer kan mú wọlé àkànnà báyìí àkànnà. aláàjì wa kọ́lá ten thousand naira àṣírí bàbá àbílẹ̀ hundred thousand ìyàwó lórí ìbílẹ̀ fifty thousand ó ní one fifty one sixty fifty thousand naira báyìí gbórúkọ náà tóbi. Allahu Akbar ó di two hundred and ten ó di two hundred ìyàwó yẹ àti ní two hundred and five thousand five hundred ó kú three hundred thousand. fifty thousand ẹ máa ṣe lẹ́ẹ̀kan náà afáàlì two fifty fifty thousand ó ní two fifty thousand naira two fifty ẹ̀jẹ̀ amániyàn látọ̀dọ̀ five thousand only two fifty five two fifty five ọba abadúrú saman only two fifty seven Only two fifty seven ogun two forty three two fifty seven. Dali eight thousand three seven alájọ àlàchífà bàbá wa àgbà ìyá àlùbáríkà two fifty nine ó ní two sixty ìyá aláàtì kòròdú two sixty afa musa kam five thousand wẹ́n two sixty two sixty five kanu two thousand wẹ́n two seventy two sixty seven And alibadadi five thousand wẹ́n two. Uh, two two seventy two. ọ̀nàyà ti sá. two hundred and seventy two thousand. ten thousand only two seventy two seventy ẹjọ́ ṣe ní àwọn transfer yẹn mi ò fẹ́ ká dàá pọ̀ aláàjì wa yìí ten thousand banana àdéhùn kiri banana banana ọ̀pọ̀lọpọ̀ máa mọ̀ ń bí banana. five. two eighty five. Aláàjì wa ó bí ten thousand naira. two hundred and ninety five thousand. Five. Now. Ìyá ọ̀pá bẹ́ẹ̀ ni, ìyá ọ̀pá náà náà bẹ́ẹ̀ ni, wọ́n ti débi. Gbogbo àwọn ọmọ gbogbo àwọn ọmọ five thousand naira. Gbogbo àwọn ọmọ owó five thousand naira. Five thousand naira ẹ bá kọ̀nfàmù àwọn alájà ọmọ alájà gangan rèé two seventy ìbẹ̀rẹ̀ dé two seventy látọ̀dọ̀ ti èlò èlò èlò two seventy five two seventy five. ẹni two seventy five. ọ̀la ṣéwù ten thousand àṣìmá. ẹni two seventy five àṣìmá. two seventy five. ọkùn two twenty five. two thousand naira rèé. only 277. 275. See, a Sheikh Adam Rahim. I will mọ́ gbogbo yín mo kí o gbogbo owó tẹ̀ ń lọ kájà lórí àgbà yìí ẹ̀ ní ìgbà lórí ìgbà. islamic foundation kó dúró ẹni ṣàṣẹ dànù. wàlá ilaha illallah. ó wà dùn ayé lẹ́ẹ̀kan náà ó wà dùn ayé wípé ajáwa tawakatu ọlọ́mọ àjọ ṣiṣẹ́ àṣedànù ọbẹ̀ wo yẹ àwọn tí wọ́n kówó kalẹ̀. tí wọ́n nífẹ̀ẹ́ lérí ẹ̀ wípé àgàtàwà káàtó má jọ ṣàṣedànù nínú ìjọ tí wọ́n ẹ ìwà àmọye èèyàn tó nífẹ̀ẹ́ rẹ báwo rẹ o báwo rẹ o báwo táwọn èèyàn ṣe owó àti àti àwọn ọkọ ẹ̀ẹ́dì ẹ̀ẹ́dì tó mẹ́jọ ṣàṣeyọrí. yín dáadáa. mo kí ẹkùn ọmọ ẹkùn kìnìún ọmọ kìnìún. Allahu akbar. akbar. kò sí ìdílé aláàfà tí o tó wulẹ̀ sàlátì. nínú ayé kan yìí náà ní sàmẹ́ni ẹ̀yọ̀ tó pé. وتسليمي وعزفتي على المصطفى يا شيخا بلوكا gbogbo àwọn tá a bá wọn wá mm. ẹja máa nìyé bọ̀. gbogbo àwọn tí a bá àjọ ọ̀rọ̀ yà bọ̀ wá ọ̀rọ̀ kí á di. ẹ bá mi gbé ẹ bá mi kú sí àkàwá sẹ́kẹ̀ bí fún ìyàwó sí ọ̀gá. ọlọ́wọ́ yà á yí ilẹ̀ kan náà wọ́n ti dà ní fún ọ. wọ́n yà àdókò àwọn tá a bá wọn bàbá yìí wọ́n bẹ wé wọn náà last last step ibi step last step yìí ìpele mẹ́ta ló wà wà bẹ́ẹ̀ ajá mi tí mi ní fẹ́ kẹ́ má jẹ́ àṣepele mẹ́tẹ̀ẹ̀ta. ìyàwó ẹjọ́ kò tó lọ́wọ́. ìpele àkọ́kọ́ ẹ̀yin náà rí lóòótọ́ kìí ṣe gbogbo ìka lójú ọ̀pá. ìbílẹ̀ lè ní mo ṣe báyìí kó dé lè báyìí. ṣùgbọ́n foundation yẹn and research center. ajáde yá mú ní sèkúrò lọ́wọ́ àwọn èèyàn wọn náà nìyí ọkọ ẹ alájà mẹyà islamic center yẹn lórí náwà ní alájà mẹyà uh. afẹ máa yẹ tó fẹ wọlé contribution yàrá contribution fún náwà ní abáwájú bàbá wọn náwó bíi ìyọlọ́wọ́ ní gbowó lọ́wọ́ yẹn kiri wa tó lè fẹ́ máa ń lò relax relax sẹ́ẹ̀pù mẹ́ta lọ́wọ́ wà nínú ẹ̀ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ sẹ́ẹ̀pù àkọ́kọ́ ní sẹ́ńtà islamic center sẹ́ẹ̀pù ẹlẹ́ẹ̀kejì ìyẹn ní kátà nọ́ọ̀sì sẹ́ẹ̀pù ẹlẹ́ẹ̀kejì ìyá wa tí wọ́n fẹ́ wé láwà ní fún mi sẹ́ẹ̀pù kejì sẹ́ẹ̀pù kẹta ní gbogbo àwọn àfa ẹ jẹ́ àkọ́kọ́ wá ṣe owó foundation tó bá bí tu àkáǹtì àgbà foundation dà láti ọ̀dọ̀ bàbá wa yìí wọ́n máa gbogbo musu nìyẹn náà wọ́n á ní ṣe. àwọn tó bá jẹ́ kí wọ́n bá fẹ́ fún wa nìkan. kí ló ń kọ́ bàbá wa. kí wọ́n fún wa. náà bá fẹ́ fún wa. Ahmed Tai tó wà lájà mídíà ó ka ó Bàbá wa bàbá wa kẹ́yìn bàbá ti fún wa ní one million ẹgbẹ̀rún ní sáà ìdájà kọ̀ọ̀sì. 仕事が増え bẹ̀ yẹn twenty thousand yẹn prince olúṣọlá ọ̀jẹ̀bọ̀dé. ee tètè yẹn wá. ìjọba ọba dá wọn lọ. ìpele yìí sọ pé àyè tá a lọ àyè láyè gbàdúrà àwọn tó ń tó wọlé. wọlé wá ìdùnnú yóò ní ìbàjẹ́ oore yóò sì ní bẹ́ẹ̀ tí ó bá yí padà bó ṣe wà ìgbà náà yóò fi wọn sí i wọn náà ti pẹ́ nínú owó yìí bàbá wa yìí ṣá ẹsẹ̀ ṣe ní ẹ̀yọ́ sáà sí lọ wọ̀dà ìfẹ́ ló gbé mi débi láyé ti dájú bọ́lá ṣe kẹ́ wọn tó sẹ́nu wọlé pọ́nlé wọ́n sì mọ́ fìfẹ́ bá gbogbo ìdálò tó náà ni ọ̀rọ̀ pọ̀ wọn mọ́ inú mímọ́ yẹn olókèmí débi lónìí ọlọ́run kò ní ja yín wálẹ̀ o ẹ ti wà lókè àpàyàsá kú tí ó jẹ o kò bá yín bẹ́ẹ̀ má ló kó da yín ọ̀tá olókùnkù sẹ́gbẹ̀mẹ̀lẹ̀ àtẹ̀yìn àtìyáwá nínú ilé ọlọ́run kò ní dààmú yín ẹ wá rí àrùnṣáàdù foundation ọlọ́run ọba o ọlọ́run tó ti bá wa gbé sókè kò ní wálẹ̀ láyéláyé yóò mọ̀ ga sí ni yóò mọ̀ ga sí ni bàbá wọn bá sọjọ́ àti gbogbo àwọn ọ̀rẹ́ yín pátá mo fọdá àwọn ẹran ìmọ́lẹ̀ ti bẹ nínú owó yìí àti títóbi àwọn àgbàlówó tọ́lọ̀ wọn bá máa máa ṣe wọn ní àríkọ́sí àwọn bàbá àtàná yẹn pé bọ́bá bẹ́ẹ̀ bọ́bá lọ ń sọ ẹni ọlọ́run òdodo tó fẹ́ mọ bí wọ́n ṣe rí ọlọ́run kan mọ̀ mọ̀ lọ ẹ̀ ní bàbá yẹn ká ní wọn kẹ́kọ̀ọ́ lára wọn ọlọ́run kò wọ la bí tí wọ́n bá ṣe dé kò wọ la bí táwọn àtọ́lọ́wọ́ bá jọ pápọ̀ sí ọlọ́run gbogbo ọ̀rọ̀ yín tó ti da ọlọ́run òní yóò dàrú wíwá bí yín lónìí ọlọ́run ọ̀rọ̀ òní jẹ́jẹ́ fi ká àbámọ̀ aburú àbámọ̀ rẹ ni pé ha ọlọ́run kí n ti mọ̀ kí n ti mọ̀ lọ́rú ìjòkó òdùnnú báyìí bẹ́ẹ̀ ni kọ́lọ́ ọba kó ṣe fún mi ọlọ́run ní darí padà sẹ́yìn o òun yóò sì mọ̀ lọ́wájú sí gbogbo wa tá a wá bí ọlọ́run wọlé àwọn tó wọ́n jókòó yìí ọlọ́run ò ní dá wa padà sẹ́yìn oore tó bá wa débí kò ní pọ̀ dànù èyí tó kúta béèrè yóò wọlé abíjoko yìí ṣe dá tó ọlọ́run ayé fìlẹ̀ wa lọ́wọ́ àlùfáàkà nínú mahamadu aláwọ̀ sọ́ọ̀lù aláṣẹ nínú mahamadu fàtí ilé mahamadu wàlúfàtí ilé mahamadu náà sèrè hàkì ilé hàkì ilé hàkì ilé asọ̀rọ̀ ìlànà mùsùlùmí wàhálà áyí akọ̀kọ̀ nínú ìlú ọ̀gbìn

Eh, láti ibi kékeré ó dẹ̀ bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ lánàá yẹn náà mà ní a pé ọlọ́run ní kó jẹ ọmọ máa ṣojú ẹ̀mí ó tún wá ẹ̀mí ìyàwó àgbà eh, ọmọ máa mú wá àbá da o lè pé lórí wọn náà ó tún wá ń ẹ̀mí ìyàwó àgbà títí yàrá náà ló ń ẹ̀mí wọn ولا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله نعطينا وسيتي وانا كاشي سيبا إن أعطينا فصل من ربك ولا الإنسان أبدا ولا أبدا tó jẹ́ kó ṣe kọ̀tà ẹ lọ jókòó ẹ lọ jẹ́ kí a sọ pé Allahu Akbar. Allahu Akbar. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ kí mo fẹ́ kí ètò yìí mo farabalẹ̀ kó ní kálukú lọ jòkó. mo kí bàbá wa BJ BJ Motors a fẹ́ lọ gbọ́ wá sí nítorí pé bí ọlọ́pàá gbé nǹkan kalẹ̀ báyìí àgbọ̀dọ̀ máa fẹ́ lọ́sẹ̀ gbọ́lé. Aṣẹ́kùn bárì sí. Àdàbọ̀ láwọ̀ ayé tẹ̀lé. Àbí àyè mo yọrí wá sí ní ara rẹ̀ ó balẹ̀ tó bá ti débi kan. Wàláì.